o máa gbá orí ìyá mi yìí lórí ọ̀rọ̀ ẹwà ọ̀hún náà ni mo ṣe torí ẹ̀ gbogbo torí agbọ́n ń sẹ́ oyin ń sẹ́ ojú olóko rẹ̀ kò lókòlò mo fẹ́ mọ ẹni tó wà nídìí ọ̀rọ̀ ẹwà ọ̀hún tó bá jẹ́wọ́ sídìí náà ni àmọ́ rẹ̀ tí ìbàdí ń ṣe wọn àtúnfojú ni. yóò sun ah, yóò àwọn ayé mọ́ dorí ìyá mú ṣe bá mi àmọ́ lẹ́yìn náà kí n máa dórí wọn mọ́ ẹsẹ̀ èmi ò lè dórí wọn wo. tó bá jẹ́ kí inú bí mi gbà wọ́n. nígbà tẹ dúró ẹjẹ ń dì wọn. èsè mi o àwọn ìyá náà dorí yín mú o àwọn ni dorí mú ìmọ̀ ń pa rẹ̀ o. kò ń ṣòun náà òun súnkọ́ àmọ́ ò lọ sí sọ̀rọ̀ sí mi tẹ́lẹ̀ náà sọ̀rọ̀ sí mi tẹ́lẹ̀ náà ni sí. ẹni sòrò níwọ̀nba ìgbà tí ò ti ń ṣòro ọlọ́mọbìnrin ó yá ó kà. lọ́bù. mọ́mọ́ mi ti ṣe màmá kò nídìí ọ̀rẹ́ wa ni.